فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أطلق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار أتلفون مرضى أتلاك أسيك النبي محمد وهو على من الصحابة tí ó ń tẹ ọ̀rọ̀ lórí ìlànà lẹ́yìn tí ó ti di ọjọ́ ìgbìmọ̀ ìyàgbéyàwó àbẹ̀rẹ̀ tó fi àkọ́láti sí àtọ̀rọ̀ yìí tó fi káàrí gbogbo náà. àtẹ́rà káṣífò ṣùgbọ́nà lè ṣe ìpínlẹ̀ islam mohammed bin abdul wahab rahimahullah tí àmì bá ti kà lọ. àti dúró ní ìjẹjọ òun náà ni ṣọ́ọ̀kùn ṣàlàyé pípé ọlọ́ọ̀dà ọwọ́ àlẹ́ ìṣọ̀lọ́ àlẹ́ sọ́lẹ̀ kí ara mọ́tà pípé nǹkan tí wọ́n ń ṣe ló jẹ́ ẹ̀sùn ẹ̀bọ gbé nǹkan yìí ọ̀tàkù ìlànà ànábì Ibrahim torí nǹkan fún wọn pé àdìsọ́kà wọn yìí ẹ̀gbọ́n ni tí kò lójú kò lẹ́tọ̀ọ́ kí ọmọ ẹgbẹ́ ẹ̀tọ́ ọlọ́mọọba fún ẹlòmíì bó ṣe lè wò kí nǹkan yẹn kó tó kọ́dà lọ́la kódà ànábì ọlọ́run àwọn tó ṣe pé ló bá nífẹ̀ẹ́ fún wa ọlọ́run ọ̀gá kí á pé ẹ̀kọ́ fún wa. تعقلني وإلا فهم لا يشركون يكلون يشهدون أن الله الخالق وحده لا شريك له بسم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله تعالى وإلا فهؤلاء المشركون يشهدون أن الله هو الخالق وحده لا شريك له وأنه لا يرزق إلا هو وأنه يحيي ولا يميت إلا هو ولا يدبر الأمر إلا هو لأن جميع السماوات ومن فيهن والأرضين اجتمع ومن فيهن قلوبا عليها تحت تسلطهم وقبله فإذا أردت الدليل على أن هؤلاء الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم يشهدون لهذا فاقرأ قوله تعالى إن من يغلقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ومن يخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون شيخ محمد بن عبد الوهاب رحمه الله àwọn tí wọ́n jẹ́ kékeré ní lápá tí olùwọ́lá àgbẹ̀lẹ̀ sọ̀rọ̀ ọmọ rẹ̀ sẹ́lẹ̀ ike kọlọ̀ ní ó ṣe rẹ̀ wá àti fún wa tó ti ṣe ọlọ́wọ́ ọba fún wa àwọn kékeré àwọn kẹsàn tó ṣe pé ọ̀rọ̀ wọn ò burú níbẹ̀ nípa ọlọ́run ọ̀nà tó dáa ọ̀rọ̀ wọn ò burú níbi tí kámẹ́rà pé ọlọ́run ọ̀nà ló dáa ọ̀rọ̀ wọn ò burú níbi tí kámẹ́rà pé ọlọ́run ọ̀nà ní ṣe jíjẹ nínú fáwọn. Bẹ́ẹ̀ni ṣe pé ní fa ìlà wọ́n ní tí ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ ìyẹn ni pé tí ibà ṣe pé lórí ọ̀rọ̀ ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún nǹkan míì ilé ọlọ́run ọba rán ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ sọ́ńdà tí kọ́lọ́ lè jíṣẹ́ fún ọkọ̀ tí wọ́n káì ìpè ẹ̀gbọ́n nìyẹn. ẹ̀tọ́ ọlọ́run tí wọ́n ń gbé síbò míì náà ni ọlọ́run pé àlẹ́sọ̀ mọ́ ọ̀sán náà nìyí. kí ni ẹ̀tọ́ náà wọ̀n náà? òun náà ni kí wọ́n fẹ́ bẹ ọlọ́run ọba inú káwọn bẹ ọlọ́run tó tún máa fi nǹkan ní ìtumọ̀ ọlọ́run. àdúgbò jẹ́ jẹ́ pé nǹkan ní ni wọ́n máa pè tí ò ní pé ọlọ́run ọba tó dára àbí kí wọ́n sọ pé nǹkan yẹn táwọn ń pè wọn òun tí wọ́n bá wọn gba táwọn níbi lọ́dọ̀ ọlọ́run. Ẹ̀rí pé èyí tí àlẹ́bíṣẹ́ ìwọ́n wà ní sẹ́lẹ̀ tí ń kìlọ̀ tí ó ṣe àti fún àwọn ará mọ́ta nínú ẹ̀yìn rẹ̀. Lọ́dọ̀ ìṣẹ́gun ọ̀dà tó wá lọ́wọ́ pé tí ò bá bẹ́ẹ̀ ni. فأولى المشركون ولو إليه هي تنصر على الله مكرون مكرون إليه الكون بعد ولا يشهدون والجري أن الله هو الخالق فانت قلوا أبني وباشدا ولن جدا ولن فيا òun ló jẹ́ kí ìwọ wà láyé tó ó dá wọn lójú rẹ̀ wáṣídà òun nìkan ṣoṣo ni láṣẹ̀rí kàlà kọ́nà tó gbà pé ọlọ́run ò níbi jíjẹ́dà. tó àwọn lábáwá wọn gbà pé ọlọ́run ọba òun ni òun ní kí ẹ̀dá ọbẹ̀ láyé kò tẹ́lómi tó lè dá ẹ̀dá afọlọ́run. وأنه لا يرزق إلا هو àwọn kẹfìrí ó tún dá wọn lójú ipe nǹkan kan kò lè jẹ́ kéèyàn mú rí àrùbí kí nípa ní oògùn oògùn owó alábáwọ̀ ọmọ ti ń jẹ́ bẹ́ẹ̀ tí oògùn owó wọn ọ̀ma láyé rúkú ìlà àwọn gbàgbọ́ kò ṣe tó lè fún ìrànlẹ́ àrùbí kí àfọlọ́run wọ́n gbà pé kò sẹ́ni kankan tó lè gbé ọjà kalẹ̀ kò sí nǹkan táwọn lè ṣe pé ọyá ògùn tajà ọlọ́run àwọn ọ̀mọ́ kékeré jọ̀hún wọn ọ̀mọ́ wàlẹ́ ṣìyí ìlà ọlọ́run bá gbà pẹ́lẹ́ kan ò lè ní káwọn ọmọ ọbẹ̀ láyé àwọn wọn wọ́n mọ̀ ọ̀dà ọ̀rọ̀ dúpẹ́ nìkan kan ò lè ní káwọn ọmọ ọbẹ̀ láyé àfọlọ́run wala yunitu illa hu àwọn kẹfìrí tá à ń sọ yìí wọ́n dá wọn lójú ìpẹ́ nìkan ò lè pa ní àfẹnáwọn tí wọ́n ti nǹkan mélòó báwọn al-khalqu al-rizqu al bákan náà wala yudabbiru al-amra illa hu. ọgbà pẹ́lú kan ò lè darí àlámọ̀ rí àwọn àfọlọ́run ni ó di nǹkan márùn-ún wọ́n tún wá ní wọn anna jẹ́ni àtìsáná wá ṣe sábọ̀ ẹ̀ wọ́n ní gbogbo sábà méjì ti bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n máa fi hìn àti nǹkan tí ń bẹ níbẹ̀ wọ́n ara ṣe yín náà sábọ̀ ẹ̀ àti ilẹ̀ ẹlẹ́ méjèèjì wọ́n máa ń fi hà àti nǹkan tí ń bẹ lórí ilẹ̀ kúlùhùn àdídùhùn. àwọn gbà pé gbogbo wọn pátápátá ẹ̀rù ọlọ́run ni wọ́n ń ṣe wà táṣítàtà sọ̀rọ̀ fi yí wọ́kàlì wọ́n gbà pé ọlọ́run ọba ní ń darí wọn ikọ̀ ọlọ́run ti kà wọ́n nǹkan bí oríṣi mẹ́jọ lẹ́nu ṣe fún ọlọ́dọ̀ ọ̀háàbù ni wọ́n kà kíkẹ́ àwọn nǹkan yìí àwọn tètè rí bọ́lá ní kí àgbẹ̀lẹ̀ sọ́nù wọn àyọ̀ kó lọ́ọ́ lè jíṣẹ́ fún wọn kọ́lá ìṣiṣẹ́ tó wọn kọ́ kánẹ́bí kó jà wọn lóògùn gbogbo ìpátánká yìí làwọn mọ̀ ní ọ̀lọ́dá wọn lójú ó lè pe àwọn lọ́gbọ́nwá àwọn òláyẹta òlókìgbẹ́ tó wọn mọ̀ pé ìjọ táwọn wá kú ní làwọn kù gbogbo àwọn nǹkan yìí lórí ilé àwọn lọ́gbọ́nwá ṣé kí wọ́n ní ṣe àtọ́ ọlọ́wọ́ bá ṣàánú ṣé dàgbọ̀ ọ̀hán tí ẹ bá ń ka ọ̀rọ̀ síra ọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ ẹ̀ ọ̀kan tó bá sọ báyìí wọ́n mú ẹ̀ nínú jáde náà ọ̀kan nù. àbílẹ̀ tó wọ àìdíjà lẹ́yìn pẹ̀lú ẹ̀ sílẹ̀. kí ọ̀rọ̀ lè bẹ̀rẹ̀ láti òkúrò sàlẹ́fà kí ọ̀rọ̀ lè kà. tọ́lá ti mú ọ̀rọ̀ kan wá báyìí wọ́n ti ẹ̀rí tì ní. ìgbẹ́ tó wá ti ti túnú lọ nínú. orí fún ẹ̀yìn máa jẹ́ ẹgbẹ́ lọ́dún tẹnu rẹ̀ wá dùn tí wàá lè máa mú ẹ̀rí lé lọ́rọ̀ rẹ̀ tí máa ń sọ wá. ẹ wọ láti di fàánù bàbá ẹ̀ sọ wọ́n ọ̀hún ilé ní mọ̀ṣúmẹ̀dẹ̀ títí débi ta pàdé lè dé yìí ọ̀rọ̀ ṣé kí wọ́n lọ́tọ̀ ọ̀há òbí ọ̀nà sọ. Fàmọ́rọ̀ yẹn ọ̀hún alẹ́ jẹ́ ọ̀rọ̀ lásán. Wọ́n bí yé wa pé àwọn kìfìrí ní ẹ sí àwọn táwọn mọ̀ ní ẹ̀kọ́ àwọn èèyàn tí ń jẹ́ mùsùlùmí lóde òní wọn ò mọ̀ ìkẹ́kọ̀ọ́ ni. ìtumọ̀ rẹ̀ ni pé àwọn kankan yí àwọn èyí o kódà kò yí àfa ẹ̀dọ́n pé láfa àfẹ́sìn àfa àfa àfa àti ọ̀mọ̀ta òṣèlú kò yẹ lómi àti kò yí. الشيخ واني فإذا أردت الدليل أنت تبان ويري على أن هؤلاء الذين قاتلهم الرسول صلى الله عليه وسلم أردت النبي بجا كان جعلهم أولي أردت akẹ́kẹ̀ẹ́ bọ́jà ni tó bá ń fẹ́ ẹ̀rí pé àwọn ènìyàn anẹ́bíjà tó sì jẹ́ ní gbogbo ìgbẹ́ta lọ́sọ̀ yìí tí wọ́n gbà bẹ́ẹ̀ fọ́kàrà kọ́wọ́lẹ̀ owó wọn náà lọ́lẹ̀ ká gbólóhùn yìí tọ́lọ́ bá ní kólúmọ̀ yìí arásùkò fún mílẹ̀ sẹ́nà wọn lẹ́bí bí wọ́n ibi kalẹ̀ fi ń ṣe arásìkì fún yín láti sánmà lẹ́yìn arásùkò fún mílẹ̀ من السماء والأرض أنا أقول شدي جميع سوي فبعد دي أوان كبيري أرض كلا سما يبدو جبيرا ewu kò sí ewu láti nù lẹ́lẹ̀ tó ń jẹ jíjẹ fún àwa àwọn èèyàn yí wọ́n pé ta ní ní ṣe iye wọn ìbéèrè àkọ́kọ́ amẹ́n yẹmúlẹ́kọ̀ sámúà ta ló ní ìkápá kéèyàn gbọ́rọ̀ ike kéèyàn ní etí ẹyẹ ní etí yóò dìde gbọ́rọ̀ ẹni àwọn kan bẹ tọ́lọ̀ kọ́lọ̀ ṣe tẹ̀lé àwọn lò wọ́n lé sí òun òsìlè rọ̀rọ̀ bọ́ ọlọ́ni bí àwọn kejì orí bẹ́ẹ̀ pé ta ní ṣe bẹ́ẹ̀ wíl ẹ̀dẹ̀ sọ́ọ́rọ̀ ta mo ní kéèyàn lójú kó sì máa rí nàmá àbí kó sì hàn rí láti lẹ̀ rárá tó bí lẹ́nu tí kì í rí nà ó ti bẹ̀rẹ̀ mélòó máa hàn bẹ̀rẹ̀ mẹ́ta wàmẹ́yìn yóò kórè jù lẹ́yà nínú lẹ́yìtì alẹ́ tó lè mú ọmọ jáde yóò ti ní kí ìyá ọkọ̀ ńlá ń tẹ̀ àwọn ìtẹ̀ ó bí mẹ́ta ìyá òdòkú bí wọ́n pẹ́ ta ni. خلينا نشبه ويخرج الميت من الحي أبكي إيا كل كل بلاي قمدكو أتي برملو بالغار ومن يدبر الأمر ديوان قتالين داري أيه alẹ́ tí ń darí gbogbo àdámọ̀ ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ yẹn nílé ayé ọlọ́run ní pàṣẹ ẹ̀kọ́ òlú ní ọ̀wọ́ títí tó bá bí wọ́n bá wọn èyí tó ń fún ọ ni pé ọ̀wọ́ náà ni àwọn kèbèrè nù ọ̀nà tí ṣẹ́gun ọ̀gá tó wà lórí sọ̀rọ̀ iná ni wọ́n wá nínú alukọ̀rọ̀ áàlì kí bá lè kílẹ̀ kó kì í ti pé ọ̀rọ̀ ẹnu ló dùn kí làwọn sọ wò tó láwọn kẹ́mi tó pé nu àwọn alibéṣàn wọn tó máa ń ní èké ìṣẹ́gun náà gbọ̀n ha láti bá wọn ká sí làwọn dáadáa wọ́n ti pé ìṣẹ́gun náà gbọ̀n ha ń fi àwọn kèfèrí ń sọ pé wọ́n dáa ju àwọn mùsùlùmí lọ tẹ́lẹ̀ ṣèkì ló ń bẹ̀ al sọ bẹ́ẹ̀ torí n kẹfìrí jọ òun mọ̀ tó kílẹ̀ tí wọ́n tó yé wọn tẹ́ ẹ bá ń wo àwùjọ tí àwọn mùsùlùmí wà lónìí kọ́lá nígbà tí wọ́n àbọ̀ àbùkí ń tẹ́bí sọ̀rọ̀ wọn ìyọ́ rí pé báwọn ṣe rí ọ̀rọ̀ wọn wọ́ ìdí àwọn kẹfìrí lọ. tòkè ẹ bá ẹ̀gbá mi tí ẹ bá wọ báwọn mùsùlùmí ṣe rí lónìí náà láwọn mùsùlùmí tí wọn ò ní ẹ̀sìn ọlọ́run ọba tó yé tí ò wọn ó dẹ̀ pàpà mi kalẹ̀ jẹ́ pàpà kalẹ̀ láwọn kan pè lápá ní yìí tó bá di ọ̀rọ̀ tàwọ́ṣídì lẹ́lẹ́ ti mọ̀ sí pé kò sí nǹkan kan nínú àtúnyé fáwọn èèyàn ẹ̀wọ̀n ní ìtura tó bá yé ẹ̀kọ́ lọ́wọ́ ní ṣe àrùbìkì fún ọ mẹ́yẹ tó fún mi lẹ ṣe alẹ́ ìwà ìgbà kálọ́ wọn ní káńtì kí ọ wá èyí ló kójú òwúrọ̀ ṣẹ́mà ó ń bẹ́ẹ̀ náà àwọn èèyàn tó ti pé wọ́n gbà ipe tí òjò bá ń rọ̀ àwọn kan bẹ tí wọ́n lè dà á kó bó ni kọ́lọ́rọ̀ ó ti lọ ó ti lọ ṣẹ́rí tẹ́ ń bá ń sọ ṣe mi bá fojú tí ń bá mọ̀ láyè èmi sọ wo mọ́rán tí ìgbà kan tàbí lọ ń ṣe òlímọ̀ nílé kéwú àwọn ṣe òlímọ̀ kò láyé fáwọn ọmọ nílé kéwú ìtàlẹ́ náà làwọn ń lò wà wọ́n ti jọ kan àtàlẹ́ òlímọ̀ sọ́nà láyè ó ti láti ìdájí láti àpò àti àpò àti pàtẹ́ǹtì tán bí aago méje báyìí ó lọ ata twenty bẹ́ẹ̀ fọ́ sẹ́yìn wọ́n ta twenty báyìí oṣù ní bẹ́ẹ̀ ó lè bẹ̀rẹ̀ báyìí ah ìlú àwọn ìṣẹ́ tó ń tẹ̀lé kẹlọ títà àwọn ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ àbáyà ìlú àwọn tó ah ọdún ti yá wẹ́wà òjò yóò dá bá tó di wá tó jáde àbàrà òjò yìí yà ọ̀yẹ́ ti délé jẹ́ kílá dé nígbà ẹ̀ ẹ̀ ẹ̀ wáyà yìí ìyẹn máa ń wò láyìí. ìwé máa jáde ìyẹn máa ní náà kíláàsì ní à ẹni dákẹ́ ẹ̀ kíláàsì tí ó dùn. Wàtí wọn bá ní tó dára yà á ẹ̀rọ ẹ̀rọ ìwé ìwé làpálàpá méjì tó ń bẹ bá wọn ìwé làpálàpá wọn ẹwà bẹ́ẹ̀wò sílẹ̀lẹ̀ tẹ́bá bẹ́ẹ̀wò sílẹ̀lẹ̀ ẹwà wá ọmọ atari méje tẹ́bá ti wá tẹ̀wé làkọ́làpá kan lẹ̀ ẹ̀sà àtàrí kàdílà ẹ̀tẹ̀wé làkọ́làpá kan lẹ̀ ẹ̀sà àtàrí kàdílà tó ẹwà tẹ̀lé wà jẹ́ méje báwọn ó lé ọ̀rọ̀ da ìtọ̀ díẹ̀ lókè ìwọ̀n dáná sí. ṣé tí o bá ti ń rú ẹ̀ tí bí bá dín òjò wọ́n dànù. Nígbà wọ́n ti bọ́mà kan náà lọ́lẹ̀ ju ìlàpálàpá wá nílé àpáda wọn mẹ́rin. Ọmọ ju ìlàpálàpá dé kókó lébi lọ́wọ́ ìṣúná àgbà báyìí. Mo jù síra kù. Tó ní tó bá nǹkan mìíràn. Làbúrò ẹ̀rẹ̀ ká tó pè mí. Ó ní, "Ah, ẹ má dá bẹ́ẹ̀ bá." lérò ìjẹ́rí mi náà òjò tí a lè dé bí torí tẹ́lẹ̀ táwọn èèyàn ṣe àpárapá náà ní kójú wọn rọ̀ nílé òun yára ìgbàlá káàkiri láwùn ráì ẹni wá ní ẹ máa fi ọ̀ṣọ́n tó wọ́n kò ká wọ́n ti sọ̀rọ̀ ìgbà kàlá wọ́n nà ha ìgbà kàlá ó ní àlékún ẹ̀hán ṣẹ́sùn wọ́n ṣọ́n wọ́n tó ṣáà ó ní àlékún ẹ̀hán ọ̀hún. ó ní wọ́n dùn ṣá ẹ̀yìn dá òbí mú wọ́n dábàá ní wọ́n ṣọ́ tí wọ́n dùn ṣá ẹ̀tọ́ ń fa òbí sí rẹ̀. tó nǹkan bẹ tó bàtà gbà yìí wọn àtẹ́lẹ̀ ó tọ́lẹ̀ wọn àwọn àgbélé tó kọ́ máa ẹ̀ lè tó dàbí ayàkùnrin àná tó bàtà òjò yìí rọ̀ débi tọ́lọ̀ ní ọ̀rọ̀ dé o tó tó wá padà pa mí lẹ́rìn aṣọ tí mo wọ̀ tí mo kó ẹyin pé làpàlà pa sí òun tó ọgbà tó wá di pé aṣọ wọlé mọ̀ tán bóyá bí wọ́n fẹ́ jọ àti ìgbà kan mo bá sọ ẹ̀ka lè lé wọn á fẹ́ pọ̀ tùmí ìgbà tí kò wọ́n bá ẹ̀kọ́ rò pé àgbàgbé owó dápò yìí ìgbà tí ìtura yìí ni mo ń dé owó ni wọ́n á pé ẹ̀rẹ̀ ah, ah, ìwé tẹ́lẹ̀ yóò dáa bí mo fẹ́ lọ sí ẹ̀wù ẹ̀wù ẹ̀wù ìwúrí àwọn èèyàn ẹ̀kú àfíìdà àrùnyà jẹba tó wọn gbọ́rú ẹni tó fún mi ní ewé ewé yìí a tó tó fún mi ní ògùn ògùn ewé làpálàpá yìí wàlúwà yẹn kà wọn lórí wàlúwà ibi tó ti kẹ́kọ̀ọ́ ẹ̀ kà wọn lórí pé a tẹ̀sán padì rú ẹ̀kọ́ yìí nínú ìlú nílùú nílùú báyìí a mẹ́rin wá ń ṣe ní ẹni tí wá lọ tí ò jáde kó lu ìlú nǹkan ẹni yẹn ní dìgírì níbi ṣẹ̀ríà kí ẹsẹ̀ nàìjíríà ó ti kà á. ní ilẹ̀ lágbáwá ó ti ní dìgírì níbi ṣẹ̀ríà òun ní fún mi lọ́ńkà yẹn o. tó òun náà ni pé ṣé tí ẹ bá ti rí ìlú yìí sí náà ni ọmọ ìlú yìí ò lè mọ ìlú yìí wàláì bó ṣe rí káàkiri nù ọmọ ìlú òun ní ọmọ ìlú wọn náà tó lọ bá fẹ́ gbé òṣìṣẹ́ dìde lónìí ọlọ́kọ̀dé lónìí bá lọ́kọ̀dé bá àjọ fi kúlè fúnmàtí fi kúlè fúnmàtí. قل وما أرسلنا من قبلك من قوم إلا بلسان قومي ẹni tí ó gbọ́ tí ó gbọ́ ọyé tí ó mọ̀ sí lọ ni. so òun ni pé ẹwúrú ẹwúrú ẹ̀ fírẹ́ǹsì yìí nìyẹn ìṣe onímọ̀ pé onímọ̀ rí pé àwọn mùsùlùmí yìí iṣẹ́ wọn fẹ́ ń wọ̀ síjà wọn àwọn kìtìrí lágbáwá ìjọba ní láàrín lẹ́nu jíṣẹ́ fún torí ní iṣẹ́ kan náà tó wà ní ìgbéra mọ̀ ṣàgbé tí ìrọ̀lá farabalẹ̀ gbọ́n káwọn náà kọ́ ní ìsìn wọ́n mọ̀ ní alẹ́ kọ́ àwọn kìtìrí dáa ju mùsùlùmí lọ bẹ́ẹ̀ sì ni tó yẹ kí mùsùlùmí ọmọ fọ́ndámẹ́ntà píríncípù tí o tí o gbọdọ̀ máa lójú kẹrùn ìdúmọ̀ orí ẹ̀rọ yìí pé dọ́tọ̀ ló bá fẹ́ rọ jò dà ní ọ̀rọ̀ dà àti tó bá fẹ́ dá ojú rẹ̀ ní ọ̀dà dúró kí píríncípù kọ́mọ yẹn yàn kẹ́lẹ̀ kan sọ pé a lè di kí a kò ní rọ̀ ó lẹ́nu kẹ́lẹ̀ kọ́ nínú ìgbẹ́ ní bóun ní ṣe alukọ̀n bẹ̀rù àwọn òsì ìrọ́jò bí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àmà fundamental principle nítorí kí ẹ̀ gbọdọ̀ mọ̀ ní tó kẹ́fí lè máa bá rẹ̀ yẹrí ìjọ kan a lọ sí ilé ìyàwó kan náà ni ìgbà wọn làbí ń ṣe kàdíríà a lọ sí ilé àìsàn torí ó lè rí ẹgbẹ́ gírígírígírí òyìnbó níta sí ti wọ́n tún lọ lẹ́yìn àti rìn rẹ̀ nìkan ti jòkó nù ìrìn dàpọ̀ ẹni nù tẹ́lẹ̀ wá ní àá bí wàhálà kan ti kọjá nù ara àwọn àgbàlagbà níbi nínú kọ̀dìrí àwọn ọba kò yọ pé ọkàlọ́kàlọ́ ó ní ẹgbẹ́ láti pẹ̀lú òde ìbáwọn ní ẹ̀ka parí rẹ̀ wàlúwà yìí tí mo rí fọ́lẹ̀ ní lọ́wọ́ ní tí mo ní ẹ má kó rọ̀ àbáyé lọ́dọ̀ ní ọ̀pá ẹ má kó ẹ̀yìn dínú mo bá ẹni ẹ má kó rọ̀ àbáyé lọ́dọ̀ ọ̀dọ̀ kí náà parí ẹ̀yìn náà lẹ́yìn kílẹ̀ ju wọ́n fún mi wàlúwà yìí kò tún tẹ́lẹ̀ mi báyìí àtọ́jú tó ti kọ̀kọ́ fẹ́ wá sí i. ọ̀dọ́ tó ti yẹ fẹ́ wá báyìí tó dorí bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ kẹ̀kẹ́kẹ́kẹ́kẹ́ ó dẹ̀ mú orúkọ yẹn òjò yìí wá bẹ̀rẹ̀ ó rọ̀ ní ọkọ̀ lórí yọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sùn fún wọ́n yà òjò yìí rọ̀ tó ṣe pé atọ́wáfẹ́ lu nàìjíríà yọ̀ atọ́wáfẹ́ pàtó pátápátá yà láì òjò yìí tó wá tó ń fẹ́ ẹ kúrò àrá yìí tó wàlá lọ́dọ̀ mú fi ní ẹ̀ bẹ́ẹ̀ ti wà láàárọ̀ ẹ̀ ká yé mu ní ìpìlẹ̀ ìpìlẹ̀ ìpìlẹ̀ wà sílẹ̀ ìdíkà kílẹ̀ yìí sí ni òní wà rọ̀ fà dáàbò bá mi kò ní. tó oríṣiríṣi ilẹ̀ níbẹ̀ wàlá ìjọba ọ̀gbẹ́ ìjọba kan kan náà báwọn náà lọ́nà ọ̀nà ọ̀nà táǹkì náà ni tó bí òde ṣe ń súwá ilé yìí lálẹ́ náà ọkùnrin bá jáde ó ní wọ́n sọ fún àwọn ọ̀làyíkà tó wọ́n kà àbùkù lóyè nítorí wọ́n jòkó jòkó ní àkùrọ̀ wọn ọkùnrin ní ọ̀sẹ̀ ẹ̀yẹ pẹ̀lú ara rẹ̀ lórí ilé oorun àwọn ẹ̀ńtà yọ̀ọ́ ẹ̀mí ẹ̀yọ́ náà lọ. àà náà kò sí ní alẹ́ mi yọ̀ọ́ ẹ̀yẹ pẹ̀lú ara rẹ̀ lónìí tó bá ti bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ lọ́kùnrin ọ̀yìn nù ọ̀lá ìgbà tó dùn jíìrì kótó ìgbà rẹ̀ sí wọ́ fáfáfá ọkùnrin ẹ bá pọ́n lójú ẹ̀rọ ìgbà náà gùn. ayẹkọ táwọn kálukú ń bá dákò tàbí ọkọ nìkan ẹnìkan àwọn ọmọ tó rẹ̀ tó tẹ ẹ̀mẹ́là sí lókè rẹ̀ ọmọ tó bẹ́ẹ̀ là á ìgbà tí ó kó lójó òjò kọ́kọ́ fa ní ọwọ́ ọkùnrin rẹ̀ ìgbà tó yá tó ní pàtíkọ́lù bá ń ṣọ́ọ̀tì rẹ̀ bí ẹnì kan kọ́ oṣù pàtíkọ́lù ọkọ̀ fi ó fi akájì wo tó fi dìímú ó tún ṣọ́ọ̀kì papọ̀ mọ́ akájì tó náà wọ́n bá àlọ́kọ̀ ìwé ìsọ́wọ́ yín ẹ ti ọkùnrin yìí ọlọ́wọ́n jẹ pẹ̀lẹ́ ní òní àwọn ọlọ́run nípa ń bọ́ lóun sọ̀rọ̀ pé kéré so kí ló fà ẹ wo ẹ dákùn tó lọ lọ ẹ wo lórúkọ ẹ̀sìn lórúkọ ẹ̀sìn nítorí ó kílẹ̀ sí ẹ̀fẹ́ owó olè sí kẹ́kẹ́ olè táǹtà kẹ́kẹ́ ìmọ̀ṣẹ́ ọlọ́run yóò kó o ní nǹkan kan tó lè ṣe ní ọ̀sẹ̀ ọlọ́run tó wà lẹ́sìn tó gbogbo ṣe kílẹ̀ táwọn àwọn kírísítẹ́nì àwọn àtìgbìrì yẹn nù wà láì gbogbo rẹ̀ kílẹ̀ táwọn náà tó bá ní àbájáde tó wá dá òjò bí omi ń wọ̀ dá òjò òjò ṣe kò ń gẹ́ ó ṣe kò ń gẹ́ kójò dá ẹ̀wà wíwẹ̀ àwọn kéwọn dá òjò ọlọ́run fẹ́ ṣe nǹkan ọmọ ìyá wa ní ọ̀gbọ̀dọ̀ ṣe tó eré ìwọ̀dọ̀ kílẹ̀ sí wa bẹ́ẹ̀ náà ni kí èèyàn ó bí ọmọ àbíyàn dàgbà dé síbi kan ọ̀gbọ́rọ̀ náà má ní ayé ni ti ayé tó tó o ayé àkámọ́ra àbíyàn tẹ ìyẹn rí náà ó dà kò rí náà má ìyẹn lálàáfíà ó dà kò kò lálàáfíà kan má má ti ayé ayé tó tó kankan ọlọ́yọ̀ gbọ́n ọba ni. أما يملك السمع والأبصار من أمي كتير يقولين باي مسلم كتير قاطع ورنا وكتير بعد عاش برجع وما لك تقولي آه إيه يقولين ما تقول ترى tòun ẹ̀wọ̀n orí títẹ́ ayé ayé tó tó ẹwùn lọ́dọ̀ wa ẹ̀ẹ́dọ́gbọ́n ẹ̀bọ̀ tí ẹ̀ sáwọn tí wọ́n gba bára ojú ń dùn ẹ̀ lọ́dọ̀ kí ni àmọ́ ní ayé òní bojú ọ̀sán lọ́wọ́ yín ayé rẹ̀ òní ń gba òjò ojú ọ̀sán lọ́wọ́ gbà mí ayé òní bojú ọ̀sán ẹ̀yà tó ti ní ọmọdé kéré ayé àhà kí ni kí ni oye orí náà mọ́ ọlọ́run ní ìsèké ayé kẹ̀kẹ́ kan lẹ́gbọ̀n bí a dọ́kà yẹn ní ojú tó ní o sáfà kẹfẹ́ rí jọ́wọ́ ni wọ́n tẹ̀lé orí náà mọ́ ìtàn àwọn ọ̀gbà pé ayé kankan ni tó ọ̀nà tó wá ní ta ló wá máa mú òkú jáde lára máa mú ààyè jáde lára òkú kan bí makalẹ̀ ráyé ọdún tán kí a fi kọ́rí kálukì yá máa kí a fi kú tó kìí ṣe àlàyé kan kìí ṣe ifẹ̀ ìkan kan ká kọ́dà ó tẹ̀lẹ̀ wípé pé ọmọ àkọ́kọ́ wọ́n di bí tán ìyá kú ọlẹ́kẹ̀jì ó tó di ó tó kú ó ní àjẹ́ ni ìyáálé rẹ̀ yìí à wọ́n ní òní ń pa àwọn ìyàwó rẹ̀ dé à ẹ kọ̀fẹ́ ká ní ọ̀fẹ́ ká ní ìyàwó lé ni tó bá ti lórí báyìí tí kó fún yìí ẹ wo àfẹ́wọ́ àbí àjọ kan bú bí àwùjọ yìí ṣe bú tó lọ bá ṣe bú tó lọ ẹ wá wo ẹ wo àwọn ìfẹ̀lẹ́ ayé àlẹ́ nìkan bọ́ ọ̀rẹ́ pẹ̀lú ọ̀tún ọmọ àtẹ́lẹ̀ àkọ́kọ́ oṣù lákọ̀ọ́kọ́ oṣù ó tún fún lẹ́lẹ́kejì ó tún fún ọyà àdéhùn kò tó rọ̀lẹ́ àmì èyí sì fún gbọ́dọ̀ rẹ̀ lẹ́lẹ́lẹ́lẹ́lá wọn àlẹ́bí tí wọ́n lé sọ pé ń bá ní ọmọ ẹlẹ́ẹ̀kẹta ló lè rìn ṣe máa kún fún ọ̀rọ̀ òṣùmọ́nù yìí tó ti ń jẹ́ àkídà ẹ̀sìn àtìkọ́kàn mùsùlùmí nù bí mùsùlùmí ṣe máa rí nù kọ́ra ẹ̀lẹ́bí ọmọ gbọ́ pé ẹ̀ ìyá lè yá mi náà pàyà mi. Ah! tẹ̀tẹ̀ wá rí fíìmù ní wọ́n bá àwọn èèyàn jẹ́ fíìmù yorùbá wọn wá bá àwọn èèyàn jẹ́ yẹ́nyẹ́ kọ́lẹ̀ lómi tẹ bá ń gbọ́ pé ọ̀rùn tó ní obìnrin wa ń kan ní àbọ̀dé fún mi ní nǹkan jẹ ni àyè rí rẹ̀ dà wù tani wọ́n ní nǹkan jẹ tani wọ́n ní nǹkan jẹ wọ́n bá tẹ̀ fún ọjọ́ ojú omi tó rọrùn bá tẹ̀lé ayé rẹ̀ lọ àwọn ènìyàn àdánwò ìdúró ìpé àà ilé gẹ̀gẹ̀ǹkà ó ti ẹ̀ tọ́jú pé fíìmù yìí náà fíìmù yìí tó bákan náà àwọn ní bákan náà yóò kọ́ lójú lẹ́yìn tá lẹ́sìn ọmọ èèyàn lè máa di ọmọ tó ti máa kú bó ṣe ń di ló ti máa kú bó ṣe ń di ní ọmọ bó ṣe ń di ní ọmọ kú sọ àwọn lábáwá tí bẹ̀rẹ̀ láti rẹ̀ sí wọn wọ́n mọ̀ lọ́wọ́ ní àwọn àwọn kékeré ní bá àwọn ètò mùsùlùmí o. tó bákan náà wọ́n yóò dá zero àmọ̀ràn ọ̀tá ló ń darí àlámọ̀ níyà kí ni o ní ọmọ nìmọ̀ kí ni o kí ni o kí ni o ni o kí ni o jẹ tó ní arúgbẹ́kí kó jẹ fún àwọn ti dàrú dùn nàlẹ́ àdúgbò ẹgbẹ́ tó ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kọ́rọ̀ ti yí padà kó jẹ tó ní nǹkan fún ìdarí àlámọ̀ rí kí nǹkan lé lásìkò kí nǹkan june lásìkò àwọn lọ́wọ́ àwọn ìṣèlú wọn gbà pé ah, ọlọ́run bá ní í ṣe lọ́wọ́ ń jẹ́ ìlú pé fàkóyè àfàlẹ́ fàṣẹyà kúlù náà wọ́ wọn ní fàkóyè àfàlẹ́ àtàkù tí ó tẹ̀ wá bẹ́ẹ̀rù ọlọ́run gbàtẹ́ mọ gbogbo eléyìí ó ní ìfẹ́ tó bá ń bẹ léyìí gan-an kò tí ì jẹ́ kò tí ì ṣe tọ́lọ́ wọn bá lọ́kọ́ ti gẹ́gẹ́ o bèrè bàtẹ́ tó lọ́wọ́ tẹ́lẹ̀ yìí nígbà tí ẹni tí ò mọ ọ̀nà kẹta ń sọ yìí ẹni tó bá mọ̀ ẹ̀ kì í tí ì mọ tọ́lọ̀ ń fẹ́ kọ́ náà ó ti ṣèṣe ń sọnù pípé kò tí ì mọ nǹkan tí ọlọ́run fẹ́ kọ́ mà gbàgbé ẹ̀ bá obìnrin ìṣẹ̀fẹ́ tá a bá rí ẹni ilé ìfẹ́ tó ní ogúnlọ́ àkílẹ̀ ẹ̀ ah láì láwẹ́dá yìí káì ó ní ìmọ̀ọ́nì bí àyàwó rẹ̀ kú ó sì fẹ́ wọn sáyé lọ obìnrin ọlọ́run ló ní kúrò rẹ̀ wàá bára jẹ́ بل يحصل على شيء إن لله وإلى إليه راجعون والله لي والله لو ما عندي شيء وقال أنت هيقول لي آه ما يقول لي ما يقول لي سو عوض كثيرين أن يقول يعني ó pe ìbẹ̀wò kọ́lá níbi èyàn ti gbọ́dọ̀ mọ́ nìyí owó kọ́lá níbi èyàn ti gbọ́dọ̀ mọ́ nìyí. tó bá kan náà ọlọ́run tó lọ́dọ̀ wa àyà thirty one sọ́dọ̀kù yúrò àyà thirty one bákan náà lọ́kùnrin kúlì lẹ́mọ̀nì àrùbù wọn fi hà nkuntun kàcẹ̀mú ọlọ́ni lẹ́mọ̀nì àrùbù kálọ́ni lẹ́lẹ̀ kálọ́ni ayé ti ń darí rẹ̀. ومن فيها أتوبة دليل أيه إن كنتم تعلمون تبعتم يوقف على النبي kánàbí òfin wọn pé ó fi àwọn kìfìrí ìta ló láyé kání ń darí ayé tó pàtó yẹ kó olúna lè là fẹ yẹ kó olúna lè là àwọn kìfìrí ọ̀dọ́ ló ń wọ́n dá lóòfin ọlọ́run ẹ máa wo àwọn ẹ máa wo tọ́lọ̀ tó pa wọn o máa kìfìrí wọn ò ní ní ìlẹ́jì tó lónìí yàrá gbà àbí kí sọ pé ọlọ́run ti fi gbòjú lẹ̀ àwọn èèyàn gbà àwọn èèyàn gbà nípa àwọn kan bẹ pé báwọn náà la ayé yìí àwọn ni wọ́n ń darí ayé àwọn ayé àtàmọ́ra wọ́n gbàgbé àwọn ayé ayé ayé ayé pé gbà sọ gbogbo àwọn àtìtọ́ kan yìí yìí yìí ọ̀tàkùn ìdíjà ìtọ́ka ẹ̀sìn wọ̀ òsìlè ọ̀gbọ́dọ̀ gbàgbé nìkan ló láyé kọ́ra àwọn kútùkù kankan kọ́ ló láyé o àwọn kọ́ ló láyé òkú sẹ́ni kan tó láyé ọlọ́wọ́ báyìí kọ́ra àtẹ́lẹ̀ sọ́lọ́ lọ́wọ́ àlẹ́ òṣèlú àlẹ́bí kọ́ ló láyé àlẹ́bí ni wọ́n ní ní kúl ọ̀sẹ̀ kúlú náà lè là kúl wájú wọn afẹ́lẹ́ àtẹ̀lẹ̀ kẹrù kí ó tẹ̀wá rán sí ilé ìjẹun ẹ̀sìn lọ́wọ́. كلما وقت السماوات السبع خلاص الديوان كده قالوا لي سنة من يجي ṣe àlúra lọ́rọ̀ bẹ́sẹ̀ ọkùnrin déédé ráyè tọ òdò yìí rẹ̀ ọdún bẹ̀rẹ̀ díẹ̀ wọ̀ tọ ẹ̀díkádúlọ́gbẹ̀rẹ̀ لسانينا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك